orúkọ mi ni olóyè Michael Ọládélé Ajífọwọ́bajé tí mo jẹ́ abẹsẹ̀mọ́sífà ní ìlú Ògbómọ̀ṣọ́ ó ti tójọ́ méjì mẹ́ta tá a ti fi iṣẹ́ síta tí àwọn èèyàn sì ń pè wá lọ́pọ̀ ọ̀gbà tán bá pè mí pé bàbá àwọn dúpẹ́ olóyè àwọn dúpẹ́ o àwọn ṣiṣẹ́ yìí ó sì rí bẹ́ẹ̀ wọ́n fún wa ní nǹkan àṣì ń dúpẹ́ Elédùmarè ó kí gbogbo tẹ́ bá dáwọ́lé láwọn ọ̀nà iṣẹ́ tí mò ń fi síta yìí yóò jọ máa jẹ́ fún yín yóò máa rí bẹ́ẹ̀ fún yín torí pé ẹ̀yin lẹ̀ ń jẹ́ ká mọ̀ wípé ẹ̀yin lẹ̀ ń jẹ́ káwọn èèyàn tó mọ̀ pé ewé àti egbò yìí àjogún ẹ̀ lọ́dọ̀ Elédùmarè tí Elédùmarè sì fẹ́ kó wúlò fún gbogbo ìran ọmọ ẹ̀dá ni tá a bá wá níbẹ̀ ẹ̀kọ́ ẹ má tanra wa ẹ já lo ntọ́lẹ́dùmarè fi sáré ewé àti egbò káwa náà lè bá wọn ní ìdùnnú àtayọ̀ tí ó wà nù ayé yìí gẹ́gẹ́ bí tí máa ń sọ pé tẹ́ bá fẹ́ rí mi tẹ́ bá ti ń délùú Ògbómọ̀ṣọ́ ẹ̀yin sọ pé lọ sí àdúgbò tá à ń pè ní Màsífà ẹ̀ẹ́dẹ́gbà ti débẹ̀ lẹ́ẹ̀ ń béèrè ilé àbẹ̀sẹ̀mọ́sífà lágbára lọ Elédùmarè wọ́n mú yín dọ́dọ̀ mi. iṣẹ́ tí mo fẹ́ fi síta jẹ́ iṣẹ́ tó jẹ́ pé èèyàn nílò nù ayé torí iṣẹ́ tí èèyàn fi rí ìdùnnú àwọn èèyàn àti ìdùnnú àwọn àgbà ni ẹlòmíín bẹnu ayé tẹ bá níjọ́ téèyàn kan sọ fún mi pé ah, òun ọmọ tán pè ní kóun rí i pé dínúdínú èèyàn kan yọnu sóun ọjọ́ mi lójú pé ah ò rí ìdùnnú èèyàn rí ẹni tí ò rí ìdùnnú èèyàn bóun ní sì rí tàwọn àgbàlagbà ẹni tí ò rí ìdùnnú tèèyàn tó jẹ́ pé kìí ṣe pé ó lágbára kan ó ní kankan jọ pé èèyàn tí ò rí ìdùnnú rẹ̀ báwo ni ó tàwọn àgbà ọ̀rọ̀ yẹn ó yà mí lẹ́nu mo wá rí wípé ó wà ń bẹ látàyè ìgbà ni kìí ṣe pọ́ṣẹ̀ dé ṣùgbọ́n nìkan táwọn bàbá wa ṣe é sí i ìdí nu tí mo fi fi pé ẹ má jẹ́ awọra wa ràn ẹ má jẹ́ ká wòran nù gbèsè ayé tá a wà yìí téèyàn bá wòran nípò tó wà yóò kábàámọ̀ nù ayé ẹlòmíì ẹni tó ẹni tí ń wọkọ títí ó bá rí ìdùnnú ọkùnrin tó lè rọkọ ẹni tí ń wáya títí ó bá rí ìdùnnú ọkùnrin obìnrin tó lè ráya ẹni tí ń wá ìgbéga tí ó bá rí ìdùnnú ọ̀gá rẹ̀ tó lè rí gbogbo nǹkan tá a bá ń wá tó bá ti ní í ṣe pẹ̀lú gbẹ̀gánu ayé yìí ẹ má jẹ́ ojú àwa lẹ́nu o ojú rere wà ń bẹ̀ ni o èèyàn rí dùnnú ni o látara ẹni tó gbèyàn sókè òun èèyàn rí ìdùnnú ni o bóun ló ṣe wáá rí bẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ rí dùnnú èèyàn kó sì rí dùnnú àwọn ìyàmì ẹlẹ́yẹ kó rí dùnnú àwọn tẹ́lẹ̀dùnmọ́ rẹ̀ kó àkóso ayé ilé lọ́wọ́ pé tó ẹ máa ṣe é béèyàn bá ti rí dùnnú wọn èèyàn ò rí nǹkan tó ń fẹnu ayé ṣùgbọ́n ẹni tí ò rí dùnnú wọn bó ló sì fẹ́ rí tó bá mọ̀ wípé lóòótọ́ lóòótọ́ nílò nǹkan tí pé mo nílò dùnnú àwọn àgbàlagbà mo nílò dùnnú àwọn ìyá mi ẹlẹ́yẹ kí gbogbo nǹkan tí mo dáwọ́lé tẹ́ ẹ mọ̀ pé ẹ fẹ́ kó yọrí ti re nǹkan tẹ́ ẹ dáwọ́lé tẹ́ ẹ fẹ́ ṣe rere ńbẹ̀ nǹkan tẹ́ ẹ dáwọ́lé tẹ́ ẹ fẹ́ kí ògo ti bẹ̀ wá ẹ má jẹ́ ń tàn ẹ nílò dùnnú àwọn ènìyàn ẹ sì nílò ìdùnnú àwọn ìjàmí ẹlẹ́yẹ ẹ má jẹ́ ayọ̀ tí wọ́n sọ́tọ̀ hmm, ẹ má gbé ẹja ayọ̀ tí wọ́n kù irọ́ ni o ẹ fi tí wọ́n kùn a nílò ìdùnnú àwọn ìjàmí ẹlẹ́yẹ a nílò ìdùnnú àwọn èèyàn lèèyàn fi máa ń rí nǹkan rere tọ́ka sínú ayé torí náà tẹ bá ṣe tán tẹ fẹ́ ṣe iṣẹ́ yìí tọ́ rí pé nǹkan gbélé ayé ni ẹ̀rẹ́ ni yọ́nú sí yín ẹ̀ ń ayé ni ìtọ́ bá dáwọ́lé kò kí yọrí ṣeré gbogbo nǹkan kan ń dàrú lọ́tún ló sì tó ò lè sọ pàtó bí ìrìn àjò ayé ẹ̀ sì lọ tó yẹ pé ẹ lè sọ pàtó pé báyìí ni mo ṣe ń rìn nínú ayé pé èmi náà fẹ́ bá wọn mo lè sọ tán ayọ̀ láàrin àwọn èèyàn ìdùnnú àwọn èèyàn ló nílò àti ìdùnnú àwọn ìyá mi ẹlẹ́yẹ ìdùnnú àwọn tílé dùnmọ̀ láti bá ìdùnnú àwọn èèyàn pàdé àti nínú àwọn àgbà tó lédò àkọ́yélé lọ́wọ́ nǹkan tẹ́ lọ wá òun ni mo fẹ́ kà ẹ́ ẹ lọ wá afárá oyin ṣùgbọ́n tẹ́ ẹ bá rí afárá oyin yìí ẹjọ́ kọ̀ òun lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ àpẹ́ lẹ́yìn náà lẹ́wà àwọ̀ ìgbín ẹ wà bá ti rí àwọ̀ ìgbín tán ẹ òǹdìdì ọ̀kẹ́rẹ́ tó pé kódà tó bá tutù ó dáa tó jẹ́ pé ìtọ́sẹ̀ kú ni ọ̀dà oúnjẹ di ọ̀kẹ́rẹ́ tẹ̀ bá ti ra wo ìgbín tán tẹ̀ ti ra fara oyin tán tẹ̀ bá ti kó sínú apẹ̀ báyìí bí mo sì ń dákọ rẹ̀ náà lẹ́ẹ̀ máa kó sí lọ́kọ̀ọ̀kan lẹ́yìn náà lẹ́wàá lọ wá aláǹgbá akọ àtabo ẹ má jẹ́ ojú ètò dàgbàjù tó ti darúgbó o ètò ẹ̀ mọ̀ pé ah, ọ̀dọ́ lélẹ̀ àwọn nìkẹ́ lọ wá kíkan jakọ kíkan jabo ẹ wọ ẹyin òròrò mẹ́ta ẹ kò sí ẹ wà wọ ewé ìfinrin ewé ata àbáláyé ewé ata àbáláyé ewé ọ̀mísìnmísìn pẹlẹbẹ sẹ́ni tẹ́ bá ti wá wá gbogbo nǹkan wọ̀nyí òdì jíjò tẹ́ bá ti wá jó tán ẹ yọ díẹ̀ ẹ pò lọ́sẹ̀ tẹ́ bá ti wá pò lọ́sẹ̀ ẹ má gbọ́ o tùràrí tẹ́ bá mọ̀ pé ó lòórùn tó da tí máa ń dùn ún náà táwọn èèyàn tó pé ah mo sì láìkì òórùn tùràrí yìí òórùn pẹ̀fúmù yìí ẹ pò mọ́ sẹ́wọ̀n ẹ pò mọ́ sẹ́wọ̀n kódà tẹ bá pò mọ́ sẹ̀ńtán lákòókò tẹ bá ń wo ẹsẹ̀ yìí ẹ tún lè máa ra irú tùràrí bẹ́ẹ̀ torí pé òórùn rẹ̀ dùn kẹ́ ẹ tún máa fin sára tẹ bá fẹ́ jáde ẹ wá pò pọ̀ tẹ bá ti wá fẹ́ pò oyin lẹ fi pò torí nǹkan tó ní í ṣe pẹ̀lú ẹ̀jọ́ náà ni oyin lẹ fi pò ẹ wà kó sínú òkè funfun kan bẹ́ẹ̀ bá ti po lọ́fíńdẹ́ tùràrí yẹn mọ́ tán ẹ po sínú òkè funfun kan ẹ gbé pamọ́ sẹ́gbẹ̀ẹ́ kan ẹ tó tó kù ẹ dà sínú oyin tẹ bá ti wá dà sínú oyin nígbà tẹ bá ti ń wẹ ọṣẹ láàárọ̀ kùtùkùtù ẹ la oyin ẹ ṣàdúà Elédùmarè o ìdùnnú rẹ mo fẹ́ ìdùnnú àwọn èèyàn mo fẹ́ ìdùnnú àwọn tó kọ́ yílé lọ́wọ́ mo fẹ́ kọ́nà mi ó là síre kọ́nà mi ó là sówó kọ́nà mi ó là sọ́lá tẹ bá ti wá sọ gbogbo nǹkan wọ̀nyí ẹ o ẹ fi yòókù lẹ̀ fi Elédùmarè ẹ̀yin ẹ ṣe kẹ wá wo stated ṣe gbogbo iṣẹ́ tẹ́ bá di tí mo fi síta iṣẹ́ tí mo ti ṣe fáwọn èèyàn tí mo sì rí pé bẹ́ẹ̀ lórí ni tí mo sì lè fọwọ́ ẹ̀ sọ̀yà torí náà ẹ lọ gbìyànjú iṣẹ́ yìí ẹ sì rí i pé tẹ́ ẹ bá ṣe pẹ̀lú àṣẹ tẹ́lẹ̀dùnmọ́lẹ́ fi dá ewé àtẹ̀bò yóò jọ bá yín lára mu yóò rí bẹ́ẹ̀ o yóò ṣe bẹ́ẹ̀ o àṣẹ Èdùmàrè.